Olú ẹ̀jẹ̀ jẹ́ ọlọ́run. sallallahu alayhi wa Gẹ́gẹ́ bí iṣẹ́ àlẹ́ Mùhàmmad nígbà wọ́n bá àwọn sọ̀hábà sọ̀ èyí tí wọ́n ti síwájú òun náà ni pé èyí tó dáa jù mọ́ ni ọlọ́run ọba. ọlọ́lọ́wọ́ bá òun kó lékè nínú sẹ̀mí ayé wa ju ọ̀rọ̀ ẹlòmíì lọ ju ọ̀rọ̀ bàbá wa lọ ju ọ̀rọ̀ àwọn ọ̀gá wa lọ ju ọ̀rọ̀ àwọn àbá lọ bọ́lá bá ti sọ̀rọ̀ ẹlòmíì ò tún gbọ́dọ̀ sọ lé ọ̀rọ̀ ìlànà tí fi sàn ẹlẹ́sàn kí yẹn fi ju anẹ́bí wa Muhammad ìjọsìn wa kọjọ ta nẹ́bí èyí tó burú jù nínú tó yẹ máa ń ṣe níwà tó burú láyé òun náà ni àdáadáa lẹ́nu ẹ̀sìn torí àdáadáa lẹ́nu ẹ̀sìn àánú òun náà ni àná mi pè é àánú rẹ̀ ó lè sìn ẹ̀dínú náà o kí ọlọ́run bá fún wa ti wá ní ọmọ náà kókó ọ̀rọ̀ tí afẹ́gbẹ́yẹ̀wò lónìí òun ni adik wàgùnà adikiri àti àdúrà títí kí ni Islam sọ ń pa méjèèjì bàbá bẹ́ẹ̀ ti adikiri adùbẹ́sàdúà méjèèjì ìbáàdà ni táwọn ní súnmọ́ lọ́wọ́ bá ìkánu wọn ó kújù kan lọ tabali azikiri gbólóhùn azikiri ó kújù gbólóhùn àdúrà lọ ìgbà míì wà azikiri ó kó gbólóhùn táǹpẹ̀ ní àdúrà sínú bẹ́ẹ̀ ni azikiri ó tún wá ní àwọn nǹkan míì tó tún kó sínú tó ju àdúrà sí lásán lọ àmọ́ ìdí báyọ̀ lọ́kàn jẹ́ láwùjọ tá a bára wa yìí a máa pààyàn lẹ́kún púpọ̀ bẹ́ẹ̀ ló ń bá ti gbọ́ gbólóhùn àzíkì tí wọ́n jẹ́kọ̀ zíkì yìí lásán nǹkan tí wàá tún làákàyè rẹ̀ orin náà máa ń kọ tí wàá tún làákàyè rẹ̀ tí wọ́n jẹ́kọ̀ zíkì yìí èyí tí wàá tún làákàyè ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí òun ni zíkì náà ti sọ dórin èyí tí àwọn súnfí tí wọ́n yan àdádúró wọ́n ti ní àdákírù wọ́n ti ní àdákírọ̀ ẹni tí ó mọ̀ títí kiri báwọn èèyàn òun lẹ́yìn jẹ́ ìtò máa kún ni tí ó ti máa gbé lẹ́yìn tó yẹ pé kọ́dà ó kó ó ti kó ní títí ìtọ́lọ́ nìkan lásán ó ti dorin torí wọ́n fi ń kí èèyàn wọ́n á máa fi la ilaha illallah wọ́n fi gbé nítorí báyọ̀ lọ́kàn jẹ́ ni pé tá a bá dákọ̀ títí lónìí ní tí wàá tó pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkàn bẹ́ẹ̀ ni zikiri náà ṣe ò ní bí ma fi ń kọrin ni wọ́n máa fi la ilaha illallah wọ́n máa fi gbé wọ́n máa fi zikiri wọ́n máa fi yin àwọn àfà tábàdé zikiri èyí ń gangan fúnra rẹ̀ sáàtì ẹ̀gbọ́yò náà ó gbọ́ ọ̀jẹ́ ọlọ́run ọba ọlọ́run lágbo wa kì í ṣe máa ti àbá kan bí ìbá sọ dáa bá rí àmà ìbá gígé nìkan tí ò ojúlójú bárí àmà a níbi rí ìdí ọ̀dà aláàlá nílà ilẹ̀ ọmọ àbílá ilẹ̀ máa gbé ìdánwò síkìrì nìyẹn sábà ní gbólóhùn àdíkìrì ìtumọ̀ ẹ̀kọ́ kó tún pọ̀ àmọ́ nítorí àsìkò àdíkìrì ìgbà míì a máa túmọ̀ síkìrì tá a gbà lérò tá a fẹ́ sọ ní kútùbà lénìí òun náà síkìrì tá a máa ń fi orí ahọ́n wa tá a máa ń fi ṣe zikiri orí ahọ́n pínká rántí ọlọ́run ọba lórí ahọ́n wa tó zikiri orí ahọ́n yìí òun làwọn èèyàn sọ dórí lónìí bẹ́ẹ̀ ni sáńpẹ́ zikiri òun ni àwọn àfọ̀mọ́ ọlọ́run ọba àti àdúrà ń gbà míì bí ká bọ́ alẹ́ nípa ọlọ́run àdéhùn sẹ́lẹ̀ ó ní kẹlìmẹ́tẹ́ẹ̀lì kọfìmẹ́tẹ́ẹ̀lì alàlìsẹ́ẹ̀lì sàkílẹ̀tẹ́ẹ̀lì bìlìmìzẹ́ẹ̀lì. حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم ذكر لليون سبحان الله وبحمده سبحان الله العظيم eléyìí ò lè díkìrì ni àwọn díkìrì àgbàlérò eléyìí irú díkìrì báyìí báwo la ti máa ń ṣe é nínú ṣẹ̀ríà Islam kí sì ni àti ṣẹ̀ríà àkọ́jì nínú àwọn díkìrì òun lè ìtàlẹ́ ń bẹ́ mú ẹ̀ ìtàlẹ́ bí ó ní ẹsẹ̀ láwọn àsìkò báyìí ẹsẹ̀ ní ìgbà báyìí ẹsẹ̀ ní àyè báyìí níbẹ̀ náà lọ sí òní gbogbo lẹ́yìn òsì ni tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí òye wa débẹ̀ àwọn tí kiri rí amú wọn pọ̀ nínú rẹ̀ àdìkì dìkì orúkọ ọlọ́run ọba tá a dà bí káka kálukú sí àti àwọn àmì náà bákan náà síkiri ni ó wà bàbá fẹ́ wọ tọ́lẹ̀ ilé gbọ̀ntẹ̀ ilé ẹ̀gbin ọ̀fẹ́ tọ̀ ni ọ̀fẹ́ yàgbẹ́ ọ̀fẹ́ wẹ̀ àwọn síkiri ni ó ṣe ní ẹ̀kọ́ wọlé gbogbo àwọn lẹ́yìn náà ń pèrè síkiri sí àwọn ti ahọ́n ṣe ìrántí ọlọ́run ọba pẹ̀lú àwọn wa zikiri ni àwọn eléyìí wọ́n pẹ̀lú bẹ́ẹ̀ tí àpàdà máa ti àlàyé ní orí ẹ̀ àti àwọn àǹfààní tí ànábì sallallahu alaihi wasallam tí ó fi sí àwọn zikiri kọ̀ọ̀kan tòyítà ń sọ́ra dùkọ́ ni pé nínú Al-Qur'ani kẹrí àdìkiri ó túmọ̀ zikiri tá a máa ń ṣe ní orí ahọ́n ọlọ́run bá sọ́nà Al-Qur'ani kẹrí fàyídà qadaytum as-salah fadhkuru Allaha qiyaman wa qu'udan wa ala junubikum ọlọ́run ní bẹ́ẹ̀ bá kírun tán. ẹ máa rántí ọlọ́run ọba yín ẹni rántí ọlọ́run ọba yín lérí ìdúró ẹni rántí ọlọ́run ọba yín kọ́dà lérí ìjòkó àbí kẹ́ ẹ̀rọ ẹni rántí ọlọ́run ọba bẹ́ẹ̀ àmọ́ kéde táwọn wà lérí ìjòkó táwọn ní kọ́ńtì àwọn náà sọ́rọ́ ọyẹ ọ̀pọ̀lọpọ̀ ayé báwọn náà bẹ̀rẹ̀ ọyẹ eléyìí eléyìí bá mu irú eléyìí ò ní. bákan náà díkìrì gbà mi nínú túmọ̀ wáàdí wáàdí díkìrì a máa túmọ̀ àlùwà wáàdí ṣe ọlọ́wọ́n bá tó náà Al-Qur'an Karim fálẹ́mà nẹ́sù máa dókèrò nígbà tí fún wa yẹn pé ìdíjí ọba ti ó ní fún wa bákan náà tábà wọn ní pé yóò túmọ̀ kitabullah tí jẹ́ ọ̀rọ̀ náà ọba ọlọ́run wa mọ́ ní àwọn ọ̀dọ̀ àǹdíkiri ẹni bá gúrí wò lórí ìrántí èmi ọlọ́run ọba ayé òfin ọlọ́run ọba tí dẹnu alukuhan abinu hadith amegba muhammad sallallahu alayhi wa sallam òun lọ́nà gbà lérò pẹ̀lú díkiri yà yìí ọlọ́run ní ẹni bá gúrí wò níbi òfin èmi ọlọ́run ọba fàyínà láhù màáyíṣàtà dọ́nkà ìgbésí ayé tẹ́ni yóò máa gbé ìgbésí ayé ìnira òun náà ni wọ́n gbé ìgbésí ayé ilẹ̀ ìlò òun náà ni ti gbé lu ìlò nì a ti gún rí kó lórí ìrántí ọlọ́run eléyìí látara ìmọ̀ àwọn èèyàn kọ́dà àwọn bí a máa tún títí lówó àgbà yìí wọ́n máa ní títí táwọn tún ṣe ọkùnrin kan pé à ẹ tako mọ́ ẹni bá gún rí fàyínà láwọn máa ń ṣàtà lọ́rùn ká ìgbésà yóò lé ẹ̀yìn ẹ̀wà àwọn alùsùn náà bàtọ́ wọn lé ń pọ́n ẹ̀dàkùn ṣé tọ́wọ́ àwọn ọ̀yàn ilé lẹ́yìn alùsùn náà làwọn ẹ̀ pọ́n ẹ̀ tí sùfì bá ọmọ ó bá èyí lẹ́tọ̀ máa ń wọ́n polówó ń gbádùn ẹni tí ó bá ti kú ní kú omi òfin náà bá nú wọn ìṣẹ̀mí tí ó máa gbé ìṣẹ̀mí ilà yìí lónìí tó bá lálàá tó bá fi lè rí mùsù tó rànjú kọ́lá bí èsà là tó rí mùsù tí kan ń wò báyìí lásán mú ti sáwọn òṣìbáyìí ń kọ nínú yóò lọ mọ́tò àbàbà láwo tí wọ́n fi láàfà kò ní kọ̀kan balẹ̀ bó bá tún lóru bí kankan máa ń da ajá rẹ̀ tí máa ń darú títáníkà ó tún lọ gbáà òun ó tún jí èwo nílé yìí nítorí pé ó gún ní kó kó ọba ẹwọ mi ọba ẹwọ nàìjíríà táwa a ti yọ wa kó mi ọba pátá ń gbé a ní ìjà wa a ní iná iná ìjọba àbí àbí àwọn máa ń fún wa bá àwọn tí wa lórílẹ̀-èdè tí wọ́n tóbi tó wa tí wọ́n tó wa kọ́dà àwọn tá a yá wọ́n sì ń gbádùn rẹ̀ jù wá lọ kí ló wá dé nìsí ó ti wá di èèmọ̀ fún wa èèmọ̀ ní kí ló dé ẹ́ látàrọ̀ èèmọ̀ lọ ọlọ́run pè ti ti wá gbogbo tó fẹ́ yìí ìkú ikú ò lórí ìlànà tọ́nà ọba ni o kò ní sókí àdíkì gbólóhùn àdíkì ó máa túmọ̀ alukuhan tí sí òfin ọlọ́run ọba nígbà míì ama túmọ̀ súnà lẹ́nu sallallahu alaihi wasallam táàmù sí hadith ìgbà mi zikiri ama túmọ̀ rẹ̀ ọlọ́ọ̀bá tó lọ alùpàdé kẹrí wàǹzánná ilayka zikr litubayyina linnas ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun ọlọ́ọ̀ni wà nẹ́bí asọ àdékè asọ kalẹ̀ fún wa nẹ́bí àdékè asọ kalẹ̀ fún wa nẹ́bí òun lọ́wọ́ bí ti àlàyé fáwọn èèyàn.

ibi àdìsí àlẹ́bí láti rí àlàyé sálẹ́bí ṣe nípa ìrun kíkí òlàbí ń kírun ni àṣùbà rákà méjì ni ẹni bá nu kùhán àyílà rákà mẹ́rin ni ẹni bá nu kùhán ẹ pé pátíà bẹ́ẹ̀ ti ṣe rèé àtàyà ni ẹ bá bẹ́ẹ̀ ti ṣe rèé àdúgbò bẹ́ẹ̀ lọ. sùsúnà níbi sọ̀rọ̀ bá àwọn àdúgbò sẹ́ńdá òun ní sàlàyé gbogbo nǹkan fún àwọn tá mùsùlùmí eléyìí òun nìkan tá à ń pè ní àdékè nígbà míì bákan náà àdékè gbólóhùn àdékè ó máa ń túmọ̀ irun tá a máa ń kí òní nígbà míì yóò túmọ̀ àsọ̀lá ọlọ́run bá sọ̀rọ̀ Al-Qur'an Al-Karim ya ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jum'ah fas'aw ila dhikrillah ọlọ́run bá ní nígbà tí wọ́n bá ti lè ọ̀rẹ́fẹ́ jẹ́ mọ́mìnrin mo pè yín o tẹ ẹ bá gbọ́ tí wọ́n ń pè wọn ní ọjọ́ jimá ẹ sì ti máa lọ sí ìrántí ọlọ́run ọba ìrántí ọlọ́run nígbà yìí ó ń tún ra àsọlá ìrun jimá tí ọlọ́run ọba tó ní kí wọ́n kí. jẹ̀mọ́ ẹni tó kí èyí tá a fẹ́ mú gbogbo léyìí òun náà ni àdíkè èyí tá a máa ń fi ẹnu ṣe ó máa ń jẹ́ àdúrà ńgbà míì pé ká máa bẹ ọlọ́run ọba àdúgbò máa jẹ́ àdúrà lásán sábà ń sọ pa àdúrà àdúrà títẹ méjì òun náà ni àdúrà títẹ méjì alákọ̀ọ́kọ́ duhawul mas'ala àdúrà tá a máa fi ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run àdúrà kan nu tá a máa fi ń tọrọ kan lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì duhawul ibada àdúrà tó jẹ́ pé àti tọrọ nǹkan dọ̀ ọlọ́run nǹkan jẹ́ ìjọsìn àkànfẹ́ ń sin lọ́n lásán ni gẹ́gẹ́ bí a ti ń fi àwẹ̀ tá a fi ń sin lọ́n tá a ń fi ìrun kíkí tá a fi ń sin lọ́n hajù tá a fi ń sin lọ́n azakat tá a fi ń sin lọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àdúrà mi ń bẹ tó jẹ́ pé bí ìgbà fún ẹ̀rẹ́ ìbádà lásán ni èyí ò rí tọrọ nǹkan lọ́dọ̀ ó kéré lọ́dọ̀ àti ajẹ́ mùsùlùmí àyàfi ọwọ́ ọ̀jẹ́ ti máa rí àwọn tó bá dúró ní mọ́tún náà lẹ́bi sọ̀rọ̀ báwo àríwá sẹ́ńlá àwọn ẹlẹ́mọ̀ rí àdúrà yìí lọ́dọ̀ wọn ṣùgbọ́n àlẹ́ ìbáàdá ọlọ́run bá sọ ní Al-Qur'an Karim nígbà tí ó sọ pa àdúrà ọlọ́run ní idihu rabbakum tadarru'an wa khufyatan innahu la yuhibbul mu'tadin ọlọ́run ní ẹ máa fi ọlọ́run ọba yín pẹ̀lú pẹ́pẹ́ fúrú pẹ́pẹ́ fúrú lẹ́ máa fi fi ọlọ́run ọba bẹ́ẹ̀ bá máa ju ọlọ́run ọba ẹ yẹ pé ara yín fọ́lọ́run ọba ẹ fẹ́ sọ̀rọ̀ kọ́lọ́ ọlọ́run ọba nù tábà fẹ́ sàdúà ẹ̀kọ́ bá ti sàdúà bá ti kọ́ nǹkan lóòrùn ọlọ́run ọba òun náà máa fẹ́ kọ́ ọ́yà yìí sáfẹ́ kọ́ nǹkan lọ́wọ́ mi bẹ́ẹ̀ ti kọ́ lélẹ́yìí ọlọ́run ní ẹ bẹ èmi ọlọ́run ọba ẹ pè mí tẹ bá pè mí ẹ pè mí pẹ̀pẹ́ pẹ̀lú pẹ́pẹ́ fúrú ni èyí é tún fi ọlọ́run ọba kó tún máa jó èyí é fi ọlọ́run ọba kó tún máa sàròyé èyí é fi ọlọ́run ọba tún máa pariwo ọlọ́run ni ẹ pè mí pẹ̀lú pẹ́pẹ́ fúrú ni kọ́dà bẹ́ẹ̀ bá pè mí ẹ jẹ́ kí ohùn yín ẹ jẹ́ kó rẹlẹ̀ ẹ pè mí pẹ̀lú ohùn rẹlẹ̀ ní ọlọ́run ọba ní ìfẹ́ràn gbogbo àwọn tí máa ń tayọ àlà. níbi kí èmi ọlọ́wọ́n bá àwọn ọ̀nà tí ẹni yọ níbi kí èmi bá ó pé ríṣiríṣi nínú rẹ̀ oríkẹ́ ọbẹ̀ fi ọbẹ̀ fọ ọ̀nà bá ọ̀wá ń tò ọ̀wá ń lì sí ẹ̀fọ́ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá rẹ̀ mọ́tò Toyota ní ọ̀hún ti Toyota Toyota kìnnìkan ni fún rẹ̀ èyí ń ọlọ́run bá ṣe mọ́tò fún mi ó ti tó fún wa nìyí ọlọ́run ṣe lé fún mi àmọ́ kọ́ máa tún ka kọ́lọ̀ rẹ̀ àdúgbẹ́fẹ́ lọ èyí ń tayà àlá níbi àdúrà ni bákan náà ni wàdà tó fi nù fún àjù báadà ìtìláhì ha wọ̀dẹ̀ọ́hùn kọ́ọ̀fàn wọ̀fọ́mù àná ọlọ́run bá ní wàdà tó fi nù àjù ọlọ́run ni ẹ má ba ilẹ̀ jẹ́ báadà ìtìláhì ha lẹ́yìn àti àtúnṣe ilẹ̀ ẹ máa fi ọlọ́wọ́ bá yín kọ́ńfàn wọ́sọ̀nà àná ẹ máa pè é pẹ̀lú bẹ̀rù àti ìrankà pẹ̀lú àdúrà tí mo ṣe yìí sọ́nà wọn gbà àbọ̀nà òní gbà wà láàrin méjèèjì ni ọlọ́wọ́ àdúrà mo ṣe yìí yóò gbà wà láàrin méjèèjì ni bí kọ́dà ẹni tí ò tọ́nu àgbọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anẹ́bí tó súnmọ́ lọ jù wá lọ kéé bẹ́ẹ̀ lọ́n abẹ́ lọ́n gbà mí tó fi máa sunkún àdúrà rẹ̀ ẹ wá rí àwọn wọ́n bí ọlọ́run ọba ọlọ́run tẹ́nìsì ọba tẹ́nìsì kọ́dà àdúgbò yín àdéhùn sí ọ̀nà wa wọ́n bá wa a máa ń fi ẹ̀kọ́ a máa fi ń fi ọlọ́run bá ní nínú ẹ̀kọ́ tá a máa fi ń fi ọlọ́run bá oníkẹ́ wà láàrin bẹ́ẹ̀ lẹ́nu kọ́ wàrọ̀jà ìbẹ̀rù pé ìtọ́lọ́run ti gbàdúrà yìí kọ́ tó wá ní ìran kan pé ọlọ́run ọba yóò gbàdúrà yìí nítorí Ànábì sallallahu alaihi wasallam ó ní kò sí mùsùlùmí kan tí ó bí ọlọ́run tọ́lọ́run ní gbàdúrà rẹ̀ Ànábì ló bẹ̀ fún wa o kò sí àdúrà tí mùsùlùmí wọn ṣe tí ó tọ́lọ́run ní gbà àmọ́ lónìí àti jẹ́ mùsùlùmí ló di wàhálà yìí àti jẹ́ mùsùlùmí lọ́wọ́ wọn gbàdúrà rẹ̀ ó ti di wàhálà fún wa à á kàn pàdé mọ́sálásí ni à ń pàdé mọ́sálásí báyìí ni ọ̀pọ̀lọpọ̀ ló ti jáde kó lùsùlámù rán lọ́dọ̀ bá fẹ́ sàdúrà lásán wọ́n ni a kì í yọ pé ọ̀la ná tó ọbẹ̀ fi àṣẹ gbà kan lọ́dọ̀ mọ́ ọ̀run yóò kọ̀ pé kọ́kọ́ ọ́sà sọ́nà kí lọ́ọ̀dì ta sí èèyàn bíi tiẹ̀ ni ní ẹ̀kọ́ níbi àdúrà tó ní ẹ̀kọ́ wa ní pé kájà kò sí àdúrà tí mùsùlùmí ó ṣe tọ́lọ̀ nígbà mùsùlùmí na pé o ta ni mùsùlùmí lóbi mùsùlùmí o ẹni tó jẹ́ mùsùlùmí òun lè pé ó gbà nìkan ló lè ṣèkà yìí fún ẹlòmíì lè gbogbo ní tí bá ìsìlámù jẹ́ lónìí mùsùlùmí ò lè má tẹ̀lé ojoojúmọ́ mùsùlùmí a ti kà fún ara ẹ̀sìn wa bí ọba bá ṣe nǹkan láyé nǹkan ayé ni bá fẹ́ ṣe á kọ ọ̀dọ̀ àwọn olóògùn lọ àwọn àfa aláwo àmókọ́tà lè pèrè ọmọ mi ò pẹ́ ó yẹ ká yọ àfa kó bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ lọ́ra sáà nígbà ń sọ láti di àfa fún gbogbo ẹni máa ń yẹ sẹ́wọ̀ kí n ṣe àfa ẹni máa ń yẹ sẹ́wọ̀ kò kí ṣe àfa ìwọ mùsùlùmí tó ń lọ yẹsẹ́ wò tó ń lọ tó ti yọsẹ́ wò tó ń nígbàgbọ́ síbẹ̀ ọtí fún mùsùlùmí bó bá ṣàdúrà ọlọ́run ní gbà á bó bá ń gbà á orí ẹ̀jẹ̀ ló ṣe fún ọrùn ó fẹ́ bí ìyá mọ̀ ìjọba pátá ni lẹ́bi pé ẹlòmíì kò kése wà ní mùsùlùmí ní ìbẹ̀rù ọba ẹ̀rọ ní ọlọ́run gbàdúrà rẹ̀ àní ẹlẹ́bọ ní ìbẹ̀rù ọba ẹ̀rọ ní gbàdúrà rẹ̀ ọlọ́run bá sórí ẹ̀jẹ̀ fún ni bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ti máa ń lọ lé àwọn tí wọ́n yẹsẹ́ wò anabi sallallahu alaihi wasallam anabi ló sọ̀rọ̀ ẹwọ bẹ́ẹ̀ ó ní mọni ada arọba fasa aila an ṣẹyìn lamutuba allahu salatu arba'ina leila ẹni bá lọ ilé ẹni máa ń yẹ sẹ́wọ́ tó wá bèrè kan lọ́wọ́ rẹ̀ ẹ lọ́kùn àfa ọ̀rọ̀ ìlà wa o ọmọ mi ní ajínigbẹ́ ó fẹ́ lọ́kọ́ ó sì kọ́kọ́ wá kí ló kọ́ wọn babakunde wọn wá wá àwọn méjì ìlà wọn bára wọn mú un tó ti lè béèrè bá lásán ká ló fún ọ létí ànábì ni wọ́n tó ń béè lọ́wọ́ ọba aláwo ní sẹ́ńtì láfà tí mo tẹ́ wò ànábì ọlọ́run ọba ò ní gba èrún tó ọba kí ó kọ́ sí dé ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ wọ́n tó lọ́wọ́ bá rẹ lọ́wọ́ gbàdúrà rẹ. bọ́ọ̀bá tó wá gbà gbọ́ pé a bàbá rí náà bàbá rí náà bó ṣe ń kẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ́ba ànábì ni pàpọ̀dì káfara bima unzila ala Muhammad ẹni yẹn ti ya gèdè rí Muhammad mùsùlùmí tó ti ìkẹ́kọ́ wọ́n bẹ náà ọwọ́ fi kankan lé ọlọ́run rẹ ti di púpọ̀ o ọlọ́run ti di púpọ̀ ọ̀fìn lé tọ́ gbogbo kọ́ lè lọ já tó bá ọba tó ń ọ ó dàgẹ́ bí ẹni tí ó na ń tọrọ ọba ni tí wọ́n ń rí fẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ ń gbàdúrà wọn ọlọ́run ti ṣe orí ẹ̀dẹ́ fún ni o kí dáadáa kéèyàn máa sọ kéèyàn máa sọ nǹkan kọ́lé ó wà lára àwọn nǹkan tó lè jẹ́ kéèyàn máa jẹ mùsùlùmí lọ́dọ̀ náà ọba. ẹ wá wọlé ńlọrin yàn yín lónìí ó lè báwọn ní ńlá àtìlé kékeré kò sí létí ẹwọ́ lónìí ẹ̀yin ẹwọ́ ẹwọ́ ẹnu ọ̀nà àbáwọlé káà ẹ wá gbọ́dọ̀ lókè báyìí ẹ rí kókó ní fún àfikàbò ẹ máa tẹ̀ra yín ẹ ló kọ́ ọlọ́run ọba náà lẹ́wọ́ sí bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam man ta'alaqa tamima faqad ashraka anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni bá fi lè dé nǹkan ọdẹ mọ́ra ni ọdẹ mọ́lé ni ọdẹ mọ́tò ni bọ̀dá dírẹ́fà àtàwọn ìyá lọ́jà subhanallah ẹ̀yin tẹ́ ń ra òka ayíjọlá nẹ́bí tẹ́ ń fi sọ́wọ́ kọ́lébà ta ẹ bọ́ ló ń dé wọn bó bá tàbí ọlọ́run nígbà tọ́lọ́ wọn rẹ̀ kọ́ iná wa ń bèrè ọlọ́run bá ṣe fún ọ orí ẹ̀jẹ̀ ló ṣe fún ọ kọ́lébà fìyà ọ

ọlọ́run wá gbé náà lọ́mọ́ra dé fún yìí yóò ti ṣe fún ọlọ́dún lọ́dún òní ó rí pé ó lóore fún ọ ẹlòmí wa kọ àdúgbò ìfá ọdún kan ọdún méjì ọdún mẹ́rin à ọlọ́run ò sì lẹ́kọ̀ọ́ wọ kù ní tọ́lá wọ kù bóyá ti bọ̀ àbárí sọ láti kọ́kọ́ wọlé lọ́wọ́ lọ wọlé àwọn kan kó bọ́ pé pé bóyá àtúntò ẹ̀kọ́ parí wọ́n kàn ju eégún àbíkílẹ̀ ń pè sí wọ́n kàn ju ọdún wọn lọ gbé wọlé wọn àti ọkùnrin lèwe ọdún mẹ́rin nǹkan tó ń sọ ọ́dọ̀ náà bá ọlọ́run tí ò ti ṣe fún ọ nì ó gbọ́ pápẹ́ mùsùlùmí ni ọ̀rùn ó gbọ́ àmọ́ tí ò ti jọ ṣe fún ọ ó rí pé kò ti lè wúlò fún ọ ìwọ́n tó ń wá fẹ́ ọ̀dọ̀ náà bá ìwọ́n tó ń sọ̀rọ̀ fẹ́ fọ́mọ fúnra rẹ ọlọ́run wá fẹ́ ọ wá ti rí àwọn àfà wọ́n ti wáyé pé bá fi kọ̀ọ̀kan tó bá fi hàn wá ni pé tó ń béèrè yìí ìtọ́ ń béèrè yìí tá a bá ṣe fún ọ láti gbogbo ń béèrè yìí ìdí bá ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ làkọ̀tọ́ nínú ni wọ́n àpẹẹrẹ èyí tó ń ṣẹlẹ̀ sí wa ní nínú wọn ti dùn yóò tẹ̀ wá lọ́rùn àmúgbà tá àmọ́ ìpamọ́ ńkọ́ ìdán ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ ń bẹ lọ́run ẹ má jákàmù náà níbi àdúrà ànábi ní ọ̀nà tí ẹbí kánjú bí àdúrà òun ní ká ẹ máa sọ fọ́nà pé mo pè é pè é pè é kò dá mi lóhùn àwọn tó jẹ́ ní ọ̀nà ọba jù wá lọ ẹni tó ọba níbẹ̀ ti dáyé nínú àwọn ẹ̀nẹ́bí ọ̀nà ọba ànábi wa Ibrahim alayhi salatu wa salam ewu iye ọdún tó fi fi ọdún ọba fóun wọ́ ọmọ ẹkọ náà wá bẹ́ẹ̀ fún wa jẹ̀mọ́ iye ọdún tó fi fi ọlọ́run fóun wọ́ ọmọ ma àbíbí là ń ṣe làwọn máa ń ṣe tiwa àdúrà kó sì jẹ́lẹ̀ kan náà jíjẹ́lẹ̀ kan náà ní ma ń wá àdúrà jíjẹ́lẹ̀ kan náà yóò dọ́dọ̀ àwọn àbó ológun o àwọn pé wọ́n a gbé àgbákò tó wọ́n fún ọ tálíkì àmọ̀ ní dáa fún ọ wọ́n a gbé ilẹ̀ lọ́wọ́ ọwọ́ aládùn àyẹ̀ ti gbà wọ́n ni ọmọ eléyìí kọ̀ọ̀bì rí mọ́lẹ̀ kẹ máa dáná sí eléyìí jẹ ọba ti ọ lọ́wọ́ ọyàn méje ọwọ́ lérí kíní lérí tóògù sá ọmọ ayé aníná gbogbo àwọn ti ni àníbà Ibrahim ó nígbà tó ti fi ọlọ́run ọba níbi àdúrà ìgbà míì wà á wà bí ọlọ́run láyé ọlọ́run fẹ́ kọ́lé ọlọ́run fẹ́ kọ́lé kò sí ní kọ́kọ́ bẹ́ẹ̀ ní bàkú ẹ̀yin rẹ̀ sì ní mùsùlùmí rẹ̀ bí ọlọ́run kò sí àdúrà tí mùsùlùmí ó ṣe tọ́lọ́run nígbà àlejò fi parọ́ ọlọ́run gba àdúrà rẹ̀ ìgbà míì wà àwọn nǹkan tó ń sọ ọlọ́run ṣe fún ọláyé òní kò ní ṣe fún ọláyé dé kú kọ́dà kò ní ṣe fọ́mọ rẹ̀ kọ́dà kò ní ṣe fọ́mọ rẹ̀ ó wá gbà bí ó gbà ó gbà

tó bá dijọ́ ìkìyàmà ìtọ́ ọ̀tọ́rọ̀ náà ọba tí òkun láyé yóò ní mo gbà àmọ́ tí mo fi sẹ́kù fún ọ lẹ́yìn yóò àtọ́ka rẹ sí inú ló wàá dùn yóò wá tó yẹ ẹ̀mí rẹ gbà pé gbogbo tó ń láti jọ láyé kò bá wọn fọ abiọlọ ọba àdéjọ ọlá mọta fún wa ní àgbọ́yé ẹ̀sìn wa o ọlá kan náà wà ní kúrẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ ààbò wà ní

وعلى آله وأصحابه وسلم àti akókòrò ọba àlékún ìdí ọlọ́run orí akẹ́kẹ́ tọ́lọ́run ọba kó máa bá àníbọ̀ ẹ̀mẹ́ sọ̀rọ̀ bá àwọn àlọ́ sọ̀rọ̀ ọ̀ nípa àdúrà ṣíṣe òun náà ni à ń dàlàyé lọ́wọ́ níbi kúkúbà alákọ̀ọ́kọ́ àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ àmọ̀tẹ́ ọlọ́run ọba àníbi sọ̀rọ̀ bá àwọn àlọ́ sọ̀rọ̀ ọlọ́run ọba tó fún pé فإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة داعي إذا دعاني فليستجيبوا لي فليؤمنوا بي الله سبحانه محمد صلى الله عليه وسلم إذا سألك عبادي عني tí àwọn ẹrú mi tán bá béèrè nípa ìlọ́nà ọba pé bàbá fi ọlọ́run ọba tí wọ́n dá lóhùn sọ fún ọgbẹ́ kọrị ẹni kọ̀rí ọlọ́run sún nǹkan lọ kò sí tó ti lè ṣe o òjì ibù dáwọ́ta ìdáadáa pè mí máa ń jẹ́ wọn nígbà tó bá pè mí àmọ́ o fàlìyẹ tẹ̀lé ìwòlè ẹni káwọn náà fọwọ́ dé mi lónìí ọba lóhùn òun náà làwọn tó máa bá ẹ na ká náà jẹ́rú ibi sọ́lọ́ wọn bá tá a bá jẹ́rú ibi sọ́lọ́ wọn bá a dá lónìí ó lọ kírun máa kí ó lọ gbàwẹ̀ máa gbà á ó ní ọmọ fi ìnira sanwó ní kejì má fi ìnira sanwó ní kejì ó ní ọmọ sàánú ẹni tí ò ní sàánú rẹ̀ mọ́ni ti tẹnìkan bàjẹ́ lọ́wọ́ rẹ̀ mọ́jọ́ bàjẹ́ ọ̀dà lónìí gbogbo àwọn kan ti ń fi ọtí lórí àná àlẹ́ ìsọ̀rọ̀ lọ́hùn wa lẹ́wọ̀ sọ́lá dá lóhùn má fa àwọn ọgbà rẹ wọ́tọ̀ jẹ́ mùsùlùmí lọ́kùnrin má fa àwọn ọgbà rẹ ara àwọn nǹkan tó lọ dáhùn lóòjì nù má jẹ́ kí sókòtò rẹ kọjá kókó tẹ́ ọ̀dọ́ náà wà náà wà jẹ̀má ìwọ obìnrin dídá ọlọ́wọ́n bá rẹ lóòjì jàlíbáàbà ìjábùlá ńlá náà pè bẹ́ẹ̀ kìí ṣe alimọ́sìn èyí pẹ́ńpẹ́ ṣe gbọ̀nrín lọ. ọ̀ndúrà ìrè àmọ́ gbìyànjú díẹ̀ sí bọ́ọ̀ ti ń gbìyànjú níbi àwọn ọ̀rọ̀ ayé ọtí parí yẹ tún àwọn ọ̀pọ̀ jẹ sírì inú ló dùn inú àwọn òbí ló dùn láti jẹ sírì ọdún parí yẹ sírì ayé rẹ ọ̀n tọ́jú rẹ fúnfúnjọ rẹ tó wá tún yá láti bẹ̀ ọdún wá dùn mẹ́sàn ọdún rí bóyá pólì lọ rí ọlọ́dún méjì náà ọdún ọdún méjì ní ọdún yá ọdún yá ọwọ́n àtẹ̀síwájú bí ọ̀rọ̀ ayé ẹwà wíta ayé lè dénú ọ̀rọ̀ lè ṣe bá ń fá kọmọjèrè kankan bẹ́ẹ̀. ayé tẹ̀ lé fi hùn àárín fúnfún ibi ìsẹ́mi ayé àárín fúnfún dáadáa kọ́dà òní sí ọwọ́ mọ́sílì kan ló kọ́ ń tẹ̀ tẹ́lẹ̀ tẹ́lọ̀ ní sọ ó ni ó tún rà mí ó tún rà mí ó tún rà mí tayé nù ọlẹ́ tó tẹ́gbà mí ọ̀rẹ́ ló jẹun ẹ̀ báyẹ̀ gidi nù tọ̀ọ̀rún ẹjẹ́ àmọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ tí wọ́n tẹ́ ń gbìyànjú ń lo ìjáàbù kékeré tí ó ju báyà rẹ lọ ọ̀ ń gbìyànjú àwọn mùsùlùmí mi ọ̀yẹ́ lómi ọ̀pàdé rẹ̀ ń ta ẹ̀yẹ̀ ní ọ̀pọ̀ ọmọ mùsùlùmí ni wọ́n náà tẹ̀síwájú sí ọba tí wọ́n jẹ́ sírì two brother ọba ti parẹ́ ẹ̀jẹ̀ sírì three brother ọba ti wọ́n yunifásitì gbé kò dúró kọ̀ bójú wọ́n náà ń tẹ̀síwájú bí ẹ̀sìn nú eléyìí ni ó tẹ́kù kan èyí tó dájú kọ́ jèrè rẹ̀ nù ni kọ́ bá kú ọba ti lè kú pẹ̀lú ẹ̀ gbogbo gbàgbọ́ lò láyé bẹ́ẹ̀ lára ló ti pọ̀ tó àmáyé ta ń lé òní sáwọn bíréèkì ẹjọ́ ojúmọ́ òní àkànlé ni o kò sùọ́ wàláì kò sùọ́ wàláì kò sùọ́ abẹ́yìn orí ni ẹlòmí ó parí ìdìdú yẹn fẹ́ ó kọ́lọ sáàbù yóò ti kú ẹlòmí ó parí sáàbù yóò mọ̀ wọ́n kẹ́kà kiri yóò ti kú ẹlòmí ó sẹ́yìn rí sẹ́yìn nínú àwọn omi rẹ̀ ó dùn ó bá jó yóò ti kú subhanallah bó ṣe kú náà kò sí kankan fún mọ́nà ó tán fún náà nù wàhálà dérò ẹ wá wọ àlìkìyàmà èyí tá ń tí ọ sí wàláyé àlìkìyàmà ni mọ́ wọ àwọn èèyàn èyí wọn ni wọ́n jẹ́ yẹn láyé wọn náà wọ ọ̀dà lónìí àmì tó hẹ̀ ha báyà tó mọ́tò ní wọ ni àwọn náà ń lò wọ́n ní nǹkan tó dáa ẹ̀sìn làwa ti láyé wà máa kọ́lá kùrìdín náà wà ní ìlà ní wa bihamdik ashhadu an la ilaha illa wa atubu